اللهم ارحمنا بالقرآن العظيم واجعله لنا إماما ونورا وهدى ورحمة اللهم ذكرنا منه ما نسينا وعلمنا منه ما جهلنا وارزقنا تلاوته آمين غفرناها واجعله لنا حجة يا رب العالمين واجعله لنا حجة يا رب العالمين اتل ما أوحي إليك من الكتاب تقربا إلى الله تعالى بتلاوته وتكشفا لألفاظه وتحفظا لمعاني إنه من أفضل الأعمال يتفهم ما قلت القراءة أفضل من المد وجملة ما في القرآن من الآيات ستة آلاف وستة وستمائة وستة وستون ألف منها أمر وألف منها نهي ألف منها وعد وألف منها وعيد ألف منها قصص وإخبار وألف منها عبر وأمثال خمسمائة حلال وحرام ومئة تسبيح ودعاء وستة وتسعون نادر وستة وتسعون نادر أعوذ بالله من الشيطان الرجيم اتخذوا وقالت اليهود عزير بن الله وقالت النصارى المسيح بن الله ذلك قولهم بأقوالهم يضائفون قول الذين كفروا من قبل قاتلهم الله أنا يؤفكون اتخذوا اتخذوا أحبارهم ورهبانهم وربابا من دون الله والمسيح ابن مريم وما أمروا وما أمروا إلا ليعبدوا إلها واحدا لا إله إلا هو سبحانه عما يشركون يريدون أن يطفئوا نور الله بأموالهم ويأبى الله إلا أن يتم نوره ولو كره بدانا بما قد قال إن تنفع الذكرى ولا بواصل بدانا بما قد قال إن تنفع الذكرى فذكر فإن الوعد قد جاءكم سكرا بدانا بتوحيد الإلهي مبسملا سنختم بذكر الحبيب مكملا سنختم بذكر الحبيب المكملا أرقى الله بلا بفارا بدانا ìjókòó tàfsírù àtìrọ̀lẹ́ yìí. Ọ̀dánà bí máa ń kọ́lé kọ́lá ní sáfà èdè rọ. Ọlọ́wọ́ ọba èyí tó sọ fún wa nínú ọ̀rọ̀ rẹ̀. Ọlọ́run rẹ̀ ànábì máa ṣèrántí fáwọn èèyàn. Ọ̀dánà bí máa ń sáfà èdè rọ. Tiwa tiwa títọ̀ ọba ń ṣe. nígbà tí ó kú máa ṣe wọ́n láǹfààní máa ṣe wáàdí ó fẹ́ pinnu tí máa ń ṣàǹfààní lọ́rọ̀ lọ́wọ́ òun fi gbọ́dọ̀ fi ìgbà kankan lẹ̀ láì gbọ́ torí nàhábì ìlúkùlùmbà tàfùdáwù kàmá yàtùdáwù ọkàn ń bẹ lára ẹnì kọ̀ọ̀kan wá tó dẹ̀ jẹ́ kóun ní jẹ́wọ́ tá a bá ní nǹkan kan níye lórí tí èèyàn gbọ́dọ̀ máa gbé gẹ̀gẹ̀ tí ó máa pálé pé ó gbọ́dọ̀ bàjẹ́ nǹkan kan ó gbọ́dọ̀ sí tí èèyàn máa ṣàbójútó ẹ̀ lára kò sí dọ́tọ́ kan toró ní bẹ lára tá رسول كريم صلى الله عليه وسلم ó wá ń sọ fún wa wípọ́kàn yìí tafsidáwù ọmọ ń dógùn tí ó dógùn kàmá yasidáwù lẹ́hàdì bí irinṣẹ́ máa ń dógùn wọ́n wá ń bá tíwájú ẹ̀dá anáwó Muhammad sallallahu alayhi wa wọ́n bi léèrè kíìlà wọ́n máa jẹ̀lá wúwà ya Rasulullah. bí irin bá dógùn a ní tá a fi máa gbọ́n bẹ́ẹ̀ bá mú irin tó ti dógùn lọ́lé alágbẹ̀dẹ sábà kì í tí wọ́n fún lọ́mọ owó tó fi jọ́ anísà fi máa gbà á dànù bọ́kàn náà bá wá dógùn kí fi gbà á. arábìnrin n'i a máa fi gbà ní tìláwọ́tòlù Qur'an wa dhikril mawt tìláwọ́tòlù Qur'an Qur'an kíké ní gbogbo gbà tètè ìjẹ́ èèyàn tí wọ́n fi. tí ó máa sọ di agbé o káwé o gbèsè kuranu àti báyìí fi àsìn bàbá àbọ̀nlé àti kí àsìn lẹ́dẹ̀ yìí lé eléwọ̀n òṣòre tí ó sì fẹ́ni tí ń ké àtẹnidá ń ké fún ju tí a fẹ́ jẹ́ ń bẹ̀ lọ. tọ́jà ni àtúntò yìí bá ti kún fi àyà ti kún dúnìyà. ìtọ́nà máa ń wí fúru ẹni tí sọ̀kùránù dà ké gbowó àké jẹun. lásán ọlọ́run ó pè ẹ̀tọ́ yìí bá ti kún fi àyà ti kún dúnìyà ìjẹ́ ìgbà fóun lọ dáa jù tẹ́ ẹ fẹ́ lérè jẹ ọlọ́run ó pè ẹ̀tì jẹ láyé. ebo ti kẹ́ tó ti wẹ̀sàmùsáàtù bíà ẹ̀yìn ti gbádùn láyé ọlọ́wọ́ kúrò sí kankan tẹ́ ń gbà láyé mọ́ ẹ ti parí ẹ ẹ ti jẹ́ tán ìyàló kún bí o ọlọ́mọdé wa ń yá. Mọ́lá bọ̀rọ̀ ká mọ̀ bọ̀. Ọlọ́run tẹ́kọ̀ọ́ lónìí. Àlábìíní tá a fi máa. àtúntí ẹ̀mí tó bá dógùn òun ní ká máa ké Quran ó sì lọ gbóore tọ́lọ̀ ń tíá wọ́n bá ní wọ́n wó gbóore gbogbo ti ń já tí orílẹ̀-èdè yìí ní yóò fi gbádùn ọmọ ìdí ìṣẹ́ni kọ̀ọ̀kan wá ìwòsàn ẹlẹ́mi tá a gbé lọ yìí. àyíká kùránù kún oní ọ̀jà gbẹ́dùn. bí ìdíkìrù kún wọ díkìrù máa kọ̀bùlákùn. ìtò ti sàwọn kẹsàájú tí ọba ti yẹ yín ọlọ́la ti fi nù kọ́ra. níbo la wà sánú bí adam níjọ́ ọ̀sẹ̀ lọ́wọ́. tọ́lọ́ tún fi fẹ́ hàn ọlọ́run lọ́sẹ̀ ẹ wò fẹ́ ọlọ́run tún wá fìfẹ́ hàn kò sí tó tó fẹ́ ẹni ọ̀sẹ̀ ẹni tọ́sẹ̀ ló tún wá sọ tí ó ṣe àǹfààní ìfẹ́nu ọlọ́run ló tún wá sọ tí ó ṣe tọ́lọ́run ló wo fi dáríjì bàtàlà kọ́ ádámù mi rọ́bì yìí kẹ́lì máa dé bàtà Ìnáwó àtàwábù rọ̀hìn. Ọlọ́run láwa la fi láníká ànábì Ádámà àjọpọ̀ gba àwọn gbólóhùn kan látọ̀dọ̀ àwọn awọ pé ni ọmọ wí. Tó o bá ti ń wí wá. olólùfẹ́ tó Ó yàtọ̀ sí tọ́lọ́wọ̀ fẹ́ràn. fi máa wá fi gbọ́dọ̀ máa ń dá gbogbo ẹ̀ lúra wọn. Agbọ́dọ̀ máa ṣe gbogbo tá a máa torí tá a bá tún ọ̀nà tí ó gbà gbójú kọ wá lórí ẹ̀ṣẹ̀ wa tá a bá ti jó lólùfẹ́ ìyọ́ yàtọ̀ ọ̀nà tó gbà lójú ó yàtọ̀ àgbà tún bẹ́ẹ̀ àwọn aláṣọ tí ó wì níbo wà o oríire mi níbo sí ànábì Núhù ẹgbẹ̀rún kan ọdún ní ti ń bẹ láàrin àwọn méjèèjì pàṣẹbà bẹ́yìn náà ádámù wà náà àtúntàdà láàrin ádámù àti Núhù ẹgbẹ̀rún ọdún ni àrin Núhù sí ibrahimu náà àtẹgbẹ̀rún kan ọdún gbogbo àwọn ànábì Ọlọ́run síra wọn ti ń bẹ bí ẹgbẹ̀rún ni pàtàrà ti ń agbèrè ànábì náà dìde àlàáfátàrà sí mínà rúsùlì nígbà tí àsìkò rúsùlì tiẹ̀ táwọn òjíṣẹ́ ti lọ tí òṣòjíṣẹ́ mọ́ ọlọ́ọ̀ni la tó gbé wọn dìde fàtàrà tiẹ̀ nìkan ní sí ànábì ẹ̀ṣakọ́ ó ní ọ̀pẹ́gbẹ̀rún ó lè ti ń bẹ láàrin òun àti ẹgbọ́rún mẹ́rin ọdún náà máa sọ méjì ọdún. ẹ wá máa sí ọ̀kẹ́ mẹ́fà lẹ́gbàájì lé ọdún ọdún lé mẹ́tàlá ọlọ́run kí àwọn wa máa sírò ẹ̀ e, wá máa sí ẹgbẹ̀rún ẹgbẹ̀rún lọ ká tó wá lọ ká ànábì ádámà tá a wá ń èyí làwọn ta ló fẹlẹ́ ṣe ọlọ́run ni pẹ̀lú kuranu lọ́jọ́ àmọ́ ibo lọ wà níjọ́ adámọ̀ ń dẹ́sẹ̀ tọ́lọ́hún fún ládùá táwa náà wá ṣe tá a fi ń ṣàdúrà tá a bá ti ṣe lọ ìkẹ́tọ́lọ́ kí a. níbo lèmi àti ẹ wà ń jọ ànábì Yúnúsù kọ́ ṣé dùnú odò tọ́gbọ́n tó fọ́ kẹsẹ̀ tẹ́jà gbé mi nínú òkun tí ká ọ̀ká ni. Níjọ́ tó rò tó rò pé Alánú kíndọ́rọ̀ alẹ́ yìí tó rò wípé àwọn ọlọ́run apá àwọn ò lè láti là mọ́. Tọ́lọ́ náà ti ro pé. Ọ̀ká ni. Tọ́sá kú obìnrin kú lọ́dọ̀ àwọn èèyàn nígbà tó ti wá àti títí tí wọ́n gbọ́. Ṣé kà sún yẹn náà níjọ́ kan? Ó sún mi. Obìnrin kú lọ́dọ̀ wọn. ọlọ́ọ̀lọ́ ọ̀sán bínú ni ayọ̀dá pọ̀ fi kànáà mọ́dà ẹ̀kẹ́ ọkùnrin ẹlẹ́jà wọn gbogbo táwọn èèyàn bá ń ṣe sí ọ máa ta máa tẹ̀ mọ́ra torí lùwọ́n náà fi wọnú àwọn ulul azim mina àwọn aláṣẹ maranú àwọn òjíṣẹ́ ebi kala sọ̀tà ẹ̀ fún ni lọ́sà lọ sàtìrì yáyá sàkáríyà sàkáríyà ni tọ́sà tọ́lọ igi lábàrá ó fún bí ẹsẹ̀ ti dán ẹjọ́ ilẹ̀ igi lábàrá ní ti tí ó ti jìnnà nú ogun ìmọ̀lẹ̀ ìta ló ní ìsìn ògbé láti sọ́ọ́fì ni lọ́jọ́ ìmọ̀lẹ̀ sọ́ọ́fì tí ò ní àtúnṣà kankan kọ̀rọ̀ nú sára ọmọ yẹn náà fi lè jẹ́jẹ́ ká máa lọ lójú títì ọkọ̀ ọmọ gbà wá ìyàlú yìí náà pọ̀ orí ní àbóríkọ́ àǹgùn káàkiri ọ́fíìsà yìí náà pọ̀ láì so tẹ̀síkẹrẹ máa bẹ́ẹ̀ sí àárín ọkọ̀ òsì dànù láì dé nǹkan masini mọ́wọ́ masíìnì àtìṣubú tí ò tún ká máa dúpẹ́ mu. wàá máa wá wà fún wa kiri máa o wọ́n wà fún wa kò sí tí ó wúlò fún gbòòdì lò ó àwà lábẹ́ sọ̀rọ̀. ọlọ́ni ọ má dàbí má dàbí ọkùnrin ẹlẹ́ja. ọ̀kadì ọlọ́ni ṣe sùúrù bá àwọn lè fún un. má dàbí ọkùnrin ẹlẹ́ja kan. ẹgbà tí n ti bínú ti ń pọlọ́hún gbàwọn èèyàn yóò lọ ti lọ tẹ́lẹ̀ òun níjọ tó bọ́ ọnu ẹja tẹja gbé. lọ́nà apá wo òní káwé. ọlọ́lá wọn ló ń ti mú kó ọkùn gbólóhùn ọmọ wí. ń ọlọ́run ó ń pè á ní nínú òkùnkùn búdò òkùnkùn ẹja ha ọlọ́run létí ọlọ́run gbọ́. ó ti máa pè tẹ́lẹ̀ o tó lè máa ha bí spíkà tá ń lò yìí lọ́dọ̀ ọlọ́run tí ó gbọ́ kèé ṣe gbà nírádé nìkan tọwọ́ akájọ sórí awọ tó ọ̀nà tẹ́lẹ̀ kó o máa fọ lọ́hùn sọ́ọ̀tù gàríìbù ni wọ́n pè ta lóru àjò yìí táyì gbọ́ bá fẹ́ yóò tún pẹ̀lú mi torí pé àtẹ́lẹ̀ ó tún lè pẹ̀lú ohun tuntun ni kọ̀láńtì kò ní bí pọ̀ lọ́hùn kò ní jókòó ọbẹ̀ lọ́hùn. ọlọ́run ló pè á lẹ́lá ìlà ìlà áńtà tó bá àdàkà ìlé fóònù mi náà sọ̀rọ̀. nítorí jọ́nà àánú níbo ló ti mà á tí ọ̀bá jáde kúra. níbo la wà sí sí sọ ibùdó wọ́n fi.

سبحانك ọlọ́run ti gbàgbọ́ ẹ̀. àgbàdàbùnà lọ́wọ́. ọlọ́run la gbàgbọ́ ẹ̀. ó ṣe wí báyìí. alẹ́kọ̀ọ́ kájọ rẹ̀ nígbà tó jẹ́ kó òun gẹ́gẹ́ ọlọ́run tẹ̀lé. àgbàdàbùnà lọ́wọ́. ọlọ́run la gbàgbọ́ rẹ̀ a jẹ́ kó wà ọlọ́run wọlé àti gbogbo

Àtìlá kó nínú ìbànújẹ́. Ọlọ́run gbogbo ẹni ọba ti gbàwọ́ ọlọ́run gbọ́ tọkàtọkà. Tí ò tún máa tẹ̀gbẹ́ tẹ́jú ọ̀nà. Tí ò máa tẹ̀gbẹ́ tẹ́jú ni. Tẹ́jú ọ̀nà tó gbà wá gbọ́ tọkàtọkà. Ọlọ́run bá ti máa fún ayọ̀. Tọ́ba kù díẹ̀. kó kó ṣubú ọlọ́run àgbèsè ọlọ́run bá ti máa ṣe nù ó lè máa fì ó lè máa fì ọmọ mi ní ṣùgbọ́n tó bá wà lórí ìgbàgbọ́ kà á gbé lọ. oore ń fi ara ànábì a máa ké onímẹ̀ oní ní ó fọ gbogbo ìdọ̀tí ọkàn wa yóò gbọ́n dànù ẹ̀rẹ́ ìtọ́nà ti ní ọgbọ́n àlọ́dún

ngba tí ní ya ń já mọ́tò máa fẹsẹ̀ kan dé léèlé àwọn olẹ́kọ̀ọ́ máa. Àyí ìyàrípa olùkówó àhánà, wàhálà tí mo là àwòtánà, wàhálà ríro lè ń sàánà, mi ò pàbó ni. Iṣẹ́ sálùkúrá mo fẹ́ ṣe nù, ọlọ́wọ́ rẹ̀ rí ọmọ mi. yàgbẹ́fàmù ló kọ́ ànà. alukuraanu yìí bọ́lá ń ti file èèyàn lọ olóòtú filé file yìí bọ́sẹ̀ ẹ̀kan lọ́dún náà tá ń gbọ́ náà ni èyí yìí tó wàá lò lọ sí mọ̀ ń yiri wò. bẹ́ẹ̀ iṣẹ́ tó wá ṣe ní gbogbo ọ̀sà ọwọ́ àbílulẹ̀ òbí wọ́n gbó òsànù ọ̀rọ̀ yàrá ẹni kọ̀ọ̀kan kàtúntà o. Wàhálùbíwúl ìrúta. Àlùbárànù wá sí ọwọ́ dọmọlúàbí. Wọ́n ò bí mímọ́ ẹ̀gbọ́ ẹ̀gbọ́ ẹ̀gbọ́ ní ẹ̀gbọ́ máa ń gbé sínú Bẹ́ẹ̀ni ọba àgọ̀tán, òkúta tó jẹ́ pé náà nìwọ náà ń là tó fi kọ́lé. ọwọ́ àti bí àlàfo ẹ̀ tó tún gbé lẹ̀kùlé tọ̀rọ̀ orí ní òkúta wẹ́pọ̀ ọkùnrin náà gbogbo ẹ̀ gbogbo ọwọ́ amúlẹ̀ ọ̀tọ́ pọ̀ sí kí ló tó ọba ti ń kà lọ́nà náà ọmọ ọba ti kọjá títí ìrọ̀wọ́ fún ọmọ orí kalẹ̀ fún pé eléyìí ya ọ̀gá ń lọ ìwẹ̀ ẹ̀kọ́ ní kùránù wá láti pa gbogbo tí ń ọ̀sọ̀ àdọ̀mọ́lúàbí. Gbogbo ìtàtọ́ tó tọ́sàwọ̀ èèyàn tó mú wọn nígbèkùn. Wọ́n ń gbèkùn gbòǹkà ẹlẹ́mìí àpaṣòfò fóòsà. Ẹ̀tún pápá bá ọmọ tó wáyé jẹ́jẹ́ ẹ̀ tó sọdọ́ òsà. Òsà bèjì. Ìwọ́n ti bèjì. Jẹ́jẹ́ lọ́mọ wáyé gbogbo àwọn bàbá mi náà tọ́lọ́wọ́ fún mi ẹ̀mí ọmọ wọn náà lọ́wọ́ fún mi ń bèjì rárá àwọn ọ̀tá wọ́n ti ń sẹ́mi àbèjì tèmi ò gbọ́ wọn ta gbé. wọ́n ti gbọ́ràn sí alẹ́ náà àná wọ́n ṣe wọ́n ń lọ àgbẹ̀ òṣèlè wọ́n ṣẹlẹ̀ yìí bó o ti sọ ọmọ ti ẹ̀ dànù ọ̀ṣọ́ ọmọ ẹ̀ sọ́dà lágbè wọ́n ń kiri kiri. alukuraanu ni òṣìṣẹ́ lára wa débi tọ́jú ẹ̀ tọ́ba ṣiṣẹ́ àdìdá wa lọ́pọ̀lọ́ àdìdẹ́rù tí ò yá ṣe. Ànábì ní àmà kékùrá oníyọ́fẹ̀ mi wá nù. Wàdíkìrì lè máa wò. Náà tún máa rántí ikú. Wọ́n ìyá kan la gbé sí láàárọ̀ yìí. Lọ́ba ni kẹ́ ẹ̀ àti ṣàforíjì fún. Tó ti gbọ́. mọ ìyá wájọ ni Dr. Mahmood Olúròde. àbí kọ̀mọ̀ pé ó rí báyìí kọ̀mọ̀ pé ó yá yóò ti kẹ́ni kọ̀ọ̀kan wa náà nù ó ti ká nù ó. ọlọ́run sáà nù wa.

أبنوانا وقد كان هاديا Gbogbo tó bá pa ọ́ láti ká ṣe ń tọ́jà aláyé wa. Ibi bá ń kọ́ fún wa tí ọ̀dà ni. Ìwà àbàjẹ́ ìwà rúrùn omi máa kọ̀ fún mi. Wàkàna Rasulullahi Bilkisi Ibrahima. Hmm, hmm. Wàkàna Lima Sara Umaula wa. Ike ọlọ́run ọlọ́run kọ́ bá tọ́jú ẹ̀dá. Ìyàtọ̀ láti wá àwọn tí ọlọ́run ní kí wọ́n láti yọrí dáadáa lórí wa ọlọ́run tó wà lùbáríkà ṣiṣẹ́ wọn ọlọ́run wọ́n yà lùbáríkà fún bẹ́lẹ̀ ṣiṣẹ́ tiwa náà ọlọ́run wà fà lùbáríkà sí ọlọ́run àti tóbi ẹ̀. ọlọ́run ara wọ́n sí ọ èyí tó o ti fi mọ̀ wá nínú mà ọlágbára kọ́ ọdí èèyàn gbàgbé ẹ̀ ó ti bẹ́ẹ̀ fún bàdàmú mọ́ ọmọ bàrà gbogbo tó mà ọlọ́run ní kọ́ gbàgbé kò lè ké má kò lè wí má gbogbo ńlá mà ọlọ́run má dàgbà gbé wá lé wa fún mímà àbí má kankan èyí tá a wí dájú àfi dúpẹ́ kó lè lékún ni o kìí ti bá a mà àmọ́ àwọn tí wọ́n máa ń bẹ́ bẹ́ẹ̀ táwa náà ń bẹ lọ́rùn kádàbí wọn ọlọ́run fi máa máa bí kàlá gbé kàwá ìdí ẹ̀ ìdí ẹ̀ máa ń lọ bí ibi bẹ́ẹ̀ mẹ́la nígbà pé káwájú ìdí ẹ̀ kọ́ bàbá wa kúrò tóbi onídìí onífọ́lọ́hùn thirty five tàbísírù wa thirty five follows tàbísírù tàbítọ́ wí thirty seven wí thirty seven follows ni. Nàgbé máa bẹ ibi tó wà nítawọn ń kọ tí wọn ń kọ ọlẹ làwọn ń kà làwọn wí ọlọ́pìn màmá wa náà sípayá igbá ya wa fún mà ọwọ́ ajé àmàlò ọmọdé ti ṣàìtọ́ọ̀rù ọdí èyí tó fi tẹ́wọ́ gbà wá wájú ẹ láti tóbi rẹ ọlọ́run gbọ́ ẹ̀rù tó tóbi tọ́wà lọ́rùn kálukú wa kánisọ́ ìdúgbò ẹ̀wọ̀n. وسنيسره لليسرى سنيسره لليسرى سنذكرك فلا تنسى ما شاء الله إنه يعلم الجهر وما يخفى. Ibi a ti sinmi, a kí ọmọ àlùbáríkà tí ọ̀já mọ̀ pé àdílé tó múlé lọ àlùbáríkà rẹ̀ wọ̀n lọ́wọ́ wájú. àmọ́ náà máa dàgbà sókè ọ̀la tóbi ọlọ́run. ìfà tó gbogbo yín àtàwọn náà nínú tẹ́ẹ̀sì nínú tẹ́ẹ̀sì ọlọ́wọ́ àbí ọmọ sọ wá nínú tẹ́ẹ̀sì mọ́. ọmọ sọ wá nínú tẹ́ẹ̀sì ó. ọ̀la tóbi ọlọ́run. ibi a ti sinmi ọlọ́run ní wàá kọ́ láti ní àwòdù àwòdù mi láàyè nínú ṣàìtọ́ ọ̀rọ̀ yìí. wàá kọ́ láti ní àwòdù sẹ́yìn oníkúlò gbọ́. ọlọ́run fẹ́ sọ̀rọ̀ àwọn Yahudi nínú ẹ̀sìn tó hàn tó ní ìdísọ́ọ̀lù sàmáwí tá a lè sírò ẹ̀ mọ́ òkè ọ̀run wíwọ́n gòkè ọ̀run dé nínú ẹ̀sìn Yahudi yá wà òní jù torí wọ́n ní nǹkan ṣe pẹ̀lú bí ànábì Musa mú wá ní ti Tàwùrátà bẹ́ẹ̀ náà ni nàkọọrá ọ̀nà ìràníyà òun ni kìrìsìtẹ́nìtì òun náà ní nǹkan ṣe pẹ̀lú ìsìsọ́ọ̀lù sàmáwí torí wọ́n nígbàgbọ́ nínú tí ànábì yìí sá mú wá ní bí a ti ẹ̀sìn kọ́ wọ́pọ̀. ọlọ́run fẹ́ máa sọ ìṣesí àwọn méjèèjì tó rọrùn ẹ̀ lábá ní ṣeṣe rẹ̀ Yahuda àti Nasara ìṣesí wọn rùn ẹ̀. wọ́n rọ́ lọ́wọ́ kọ́sẹ̀ gbogbo wọn apá kan bí ìbẹ́nu wọn arọ ní dádúró déédéé. ṣùgbọ́n kọ wọn tọ́lọ́wọ́ máa ń sọ̀rọ̀ àwọn alárífin ọlọ́run lọ́pọ̀ ọ̀nù wọn ibi àwọn náà ní ma la ìmọ̀ bíbúlà ọlọ́wọ́ ọlọ́run kápò ẹ̀fárífin burú ni. ọ̀rọ̀ inú ẹ̀ náà wọn náà lè yí tọ́lọ́wọ́ fẹ́ sọ yìí. ọlọ́run ni wà kọ́ láti Yahudu. wà kọ́ láti láàyè òṣèlú ọmọ ọlọ́run ní ibi èèyàn ti lè gbédè yé dáadáa tẹ́tí tí wọ́n bá mú wá bá tẹ́lẹ̀ tí tí a máa wò ó wo wípé ọyọ kọjá màmú ló mí tí ò ní jẹ́ mùnáwá nìbáyìí tọ́ra wọn lásán tí ò ní jẹ́ uzairu ń bò nù là. pé títí èèyàn ló pe torí uzairu jọ náà ó fi lọ bẹ́ẹ̀ ni wípé ó nìkan ni kéèsì ṣe lágbáwá àjẹmí ni torí nínú àwọn yahudi ni lágbáwá. nínú ìlà tí ó kèéfì yí ẹlọ́bìnrin bàbá ti bọ́ lé kéwú. ojúmọ̀ jẹ́ kan kó kò lè gba yíyí wàhálà ó sì jẹ́ àfisọ ìlàtẹ̀yìn. ojú ẹ̀ náà láàbẹ̀ fi wo òṣèlú bọ́lá ń fún ní tẹ̀lùwìn ni ó ti di mùsọ́rìfù ó ti yí ọjọ́ àmọ̀ pé bàbá àǹjẹ èèyàn ọba ò sọ àjẹmí àbá ò sọ àràbí tàbí lárúbáwá ó wà ní yóò máa gba yíyí. ọlọ́run ní wọ́n kọ́ láti ilé Yahudu. ọkọ láti ilé Yahudu. Yahudi sọ̀rọ̀. wọ́n ní wò sẹ́yìn òmùbùnú ńlá yìí. bàbá ní àwọn olóòpá Yahudi ká sọ pa wọn àdínkù abẹ́rẹ́ àdínkù bẹ́ẹ̀ má. ti já rọ̀dá mi yìí tán. kọ́sà wọn burúkú kọ́ láti wọn la fẹ́ kọ́ wọ́pọ̀ àwọn burúkú kọ́ wọn àwọn protocol ti á ní àwọn protocol láti wọn la fẹ́ kọwọ́ bọ̀ àdìjáde fẹ́. àwọn ní ẹgbà fáwọn ni àbùdáhùn lọ ìlú mọ̀tàrú ẹ bá jẹ́ ìyàwó bí àná ẹgbà fáwọn ọlọ́mọ ọlọ́run ẹni ẹ̀sà ìtumọ̀ ẹ̀ lọ́dọ̀ wọn ni pé bá ẹ bá jókòó bá bá jókòó lọ́wọ́ bá jókòó lórí àga ọ̀gbọ́dọ̀ jókòó bẹ́ẹ̀ mọ́. Bíbí tó bá tí wọ́n bá fi jẹun ẹlòmíì ọ̀gbọ́dọ̀ fi jẹun lọ́gbà pé ní ìtara wọn. àlàálì ní fáwọn tí wọ́n bá yàwó yàwó sùn lọ́nà àràmù wọ́n gbà pé ìlòlà ó tọ́tẹ̀ tó fáwọn torí ọmọ ọlọ́mọ sáàmù làwọn ilé ta. ìtura ìdílé ogun táwọn bá ti ṣe èmi. ṣùgbọ́n bẹ́ẹ̀ nìkan bá bá ìyàwó tí sùn ọ̀dà tí ọba ti jẹ́ àbúdí. ọ̀nà kíru. ọ̀pọ̀ ló ṣe wọn. wàkọ́ láti náà sọ̀rọ̀. wàkọ́ láti náà sọ̀rọ̀ ìmọ̀sí ìhùkúrù mọ́. ọ̀rọ̀ láwọn àna sọ̀rọ̀ náà sọ ọ́nà ọ̀rọ̀ wọn pé alimọ̀sí ìhù ìbùnà láàyè. Ànábì Ìsá ọmọ ọlọ́run pe òṣèlú tí a fi pè lọ́mọ ọlọ́run. ọ̀pọ̀lọpọ̀ àwọn tó wí bẹ́ẹ̀ níjọ́ náà àkọọ́lẹ̀ kan sọ fún agbé gbogbo wọn ni wọ́n ti kú àwọn tó ṣẹ́kù wọn àwí bẹ́ẹ̀ má. náà wọ́n rọ̀ fáì ńgbà àbàjẹ́ bá dógún dójú ẹ̀ gbogbo gbàdúgbà bá dójú ẹ̀ lórí ilẹ̀ ọ̀rọ̀ lọ́wọ́ ò ní sẹ́kùnrin tọ́lá ẹ̀ kò ní jẹ́ fi ní jẹ́ fi pálapàla jẹ́ fi kọ̀rọ̀ ló sáà kò sí ẹni sàbúrà dáúdà àwòríyá kó pé mọ́ o kúrí àánú kúrí àánú òun nìkan lọ́ba. alhamdulillah. gbogbo ìgbà tí bàjẹ́ bá ti pọ̀ lórílẹ̀. sí ní gbogbo ẹni tó tún ha wọ́n ta sí wọn òrìkà wọn bí Uzairu ṣe jáde nìyẹn ó ń rìn káàkiri orí ilẹ̀ àkọọ́lẹ̀ ní jìbìrìlù wa bá gbogbo lọ́nlọ́ ọwọ́ ń sọ fún jìbìrìlù wípé atúlùwò lè tàwọ̀rẹ́tà ò sí lórílẹ̀ ayé mọ́ gbogbo èyí tá a àrímọ́ ọ̀hún wá máa kiri. wọ́n á ní jìbìrìlù wá àlámẹ̀ ní ọwa kọọ ọwọ́ akọ́ zẹ́rù ní tàwọ̀rẹ́tà yẹn. òun lọ́wọ́ padà gbé padà wá fáwọn ọmọ ìsírẹ́lì fáwọn àlámọ̀ òun وقالت اليهود زيغ ابن الله àkọ́dọ̀ mi ti sọ pé kẹsẹ̀ jìbìrìlù lọ́pàdé pé àkọ́bẹ̀ òun lọ́wù kàràmùtà ọlọ́run kà fi máa pé kọ́ máa ké omi sàpálẹ̀. nígbà wá dé ọwọ́ sọ fún àwọn èèyàn pé iná lọ ọba mi ti ó ti ẹ wá máa kọ lọ́dọ̀ mi dàbí tí ò sílẹ̀ mọ́ òun ẹ wá ń lọ bá tí wọ́n á ka lọ́dọ̀ ẹ̀. tí ó sì síta ọ̀rẹ́ ta mọ́. èyí ò lọ wá mú wọn gbà pé à etí gbogbo èèyàn màmá tí ọ̀sẹ̀ tọ́ mọ́ tí ò sí lórí ilẹ̀ ayé mọ́ sẹ́nìkan wá dé.

وقالت النصارى المسيح ابن الله ẹnì kò lè nírú tọ́nà yìí ọmọdé ọmọ wọ́n wá ní àyànṣọ́ra ní màsíhù ògbónú lọ yìí wọ́n lára bí ọmọ Maria wọ́n lọ́mọ ọlọ́run náà. wípọ́ ló bì ذلك قولهم بأفواههم ọlọ́run ní ká ẹ pé òzèrù lọ́mọ ọlọ́run tàbẹ́ ẹ pé ìyíta lọ́mọ ọlọ́run. láàrínkà olùwò ń bí afúnwá èyí ń. ọlọ́run lọ́rọ̀ ẹnu ni àbúwá ìhìn ẹ sì lọ́ọ́ máa ń wà lùkùrán. gbogbo ibi tọ́lọ́run bá ti ń fi ọ̀rọ̀ ti sẹ́nu ọ̀rọ̀ ọ̀rọ̀ ni máa jẹ́ ẹ lọ́ọ́ máa wò lùkùrán. bí wọ́n ti ní káwọn lù ú bí àbúwá ìhìn ẹ lọ wọ ọ̀rọ̀ tí ó wà mbẹ kò lè gidi ọ̀rọ̀ tí ó bá dáa máa fi tì í. ẹ lọ́ máa wò ọ̀hún ìkáwà ní yàkúlù yàkúlù nàbí akúwá yìí ọlọ́run ní fẹnu wọn sọ ọmọ alẹ tàbí olóbìnrin tí ò tí o gbogbo ògbó ọlọ́run bá fi ọ̀rọ̀ ẹ bá tún wò tí ọ̀dà nínú kúránù. kọ̀sẹ́nìkan tí sọ̀rọ̀ ẹ̀ tí ó ké sọ̀rọ̀ tó bá tó lè sọ tọ́kọ̀ mọ̀rọ̀ sọ tọ́sọ níbi bálùkùránù ṣe wá tọ́wọ́ jẹ́ pé ibi ṣe ń gbé ọlọ́run ṣe ń gbé kò ní yàtọ̀ sí èdè òpin ẹ tó lè tẹ̀lé náà lọ. káfíwá ti kẹ́lí màtá nǹkan kò ojú ní àbúwá ìhín. ọlọ́run ló tóbi lọ́rọ̀ tí ń jáde lẹ́nu wọn. ìyàwó lòlá ìlà kàlíbà. ọlọ́run èyí ni sọ̀rọ̀ gidi ó di mélòó méje ẹ lọ wo gbogbo bí bá ti ń fọ̀rọ̀ ti ti ẹnu nínú Quran ẹ lè bọ́rọ̀ gidi bẹ́ẹ̀. níbo mi iná sọ́dọ̀tù fati ti káfílì tó kéwù tọ́ba lọ wo fati ìláyà bíi kọkànlá ọlọ́run ní wáyà kúlú nàbí àlìsí nàbí hìm. wáyà kúlú nàbí àlìsí nàbí hìm. ọlọ́run ni wọ́n máa ń sọ. lórí ara wọn máa lẹ ìgbàgbé olómi ìjọ òsì lọ́kàn wọn. ọbára mi tó tí yóò kú. gbogbo tí máa ta lọ máa ń sábà tí wọ́n máa fi tí wọ́n fi ìṣẹ́nu nínú ọ̀rọ̀ kì rẹ̀. ọlọ́run ní káwọ́lá àlàní ní قول الذين كفروا ọlọ́run ni wọ́n fi ń jọ wọ́n fi ń jọ dábàánìkan dọ́ à ọ̀ṣà abáhàlì lọ́dọ̀ lágbáwá. ìbọn ìlú hmm. irú ọ̀rọ̀ tí a sọ wọ́n fi jọ̀rọ̀ àwọn àwọn tí wọ́n ń bọ ọ̀sà. tàbí ọ̀rọ̀ àwọn kèfèrí tí wọ́n ní àwọn ọmọ ọlọ́run ní. yóò lọ́ọ́ ìwò náà dáwọ́ làlábí ọlọ́run ni wọ́n ń bọ̀rọ̀ wọ́n ń jọ̀rọ̀ àwọn kèfèrí ọmọ ipa lẹ́kọ̀ọ́ nù jẹ́sẹ̀ gbogbo àtàtàwọn èèyàn bá ń dá ìwọ náà máa dá mùsùlùmí ìjọrọ̀ ti kínní ọgbọ́dọ̀ sọ́ra ìjàmọ́lọ́ gbogbo lọ́ni ẹ̀ wí bẹ́ẹ̀ ọlọ́run náà náà fọ̀rọ̀ wọ́n jọ̀rọ̀ ọ gbọ́dọ̀ fi múra ẹ tó bá ti mọ̀ pé múra kan tó ọfẹ́ mú àǹkẹ̀fẹ̀ ní ní ẹ̀ ń mú ọyà sílẹ̀ bó ti wùdí ọwọ́ ó kù ọ̀tún gbọ́dọ̀ jẹ́ kí tètè mi ọ̀yọ̀ sí kí ni ìtẹ̀lí. àdìsí ni àdàbí ni bẹ́ẹ̀ bá ti fi ṣe sí ẹ̀jẹ̀ nìkan ó wọn. ti wọn nu gbogbo àwọn orin agbègbè ní kí n bẹ lẹ́nu tiẹ̀ náà. bó ọba ti àbọ̀ ní ìwẹ̀ náà máa kọ́ gbogbo ìjàmbá ní ìwẹ̀ jẹ́ni ní ọ̀dákẹ́ gbàdá àmà ké. Sọ́ọ̀lìhúnà kọ́lá lẹ́rìnà ọrụ mi Ọlọ́run làwùmùlọ. ìgbìyàn jìnnà síkẹ́ lọ sùn sórí gbogbo kọ́ńtàlà ní alukur'an tó ọba ti ń ba tó ọba ti jẹ́ kọ́tìlù tọ́lọ́run bá fi láàánà ni ọba agbìyàn jìnnà sí kíni ìkẹ́. pè ní ẹ̀kọ́ kí wọ́n kí wọ́n má rí ké mi ọlọ́mà tó ọba tí a rí ké mi àná yóò fàkó mọ́ àgbégbà gbóná fẹ́ gbégbà tí kí ọlọ́run bá ti gbọ́ máa yàn lọ okùn òbí tí ó gbégbà kò lè rí bíbí wọn. ọlọ́lá àtàdéédéé kásẹ̀ bẹ́ẹ̀ mú wọn bí kò ṣe pé sákàtúwà bàbá mú.

wọ́n sọ wọ́n di àríbàbà. Tí a bá pe èèyàn ní Hibẹ̀, o la fi máa pe la fi máa pe Abdullahi Ibn Abbas ní Hebron lè wọ́n mà. Hebron lè gbogbo ẹni tó pé sọ tọmọ àtò. pè ní ويتقن حسن حسن الكلام ثم والبيان ثم gbékalẹ̀ òní a máa ń pè ní hebel ọlọ́run ní gbogbo orú wọn báyìí. sàbàdú àbàràhùn. habẹ̀rù ló nítorí ìlànbáwá ó ti lè sọ wípé sá ó lè sọ ọ́nà ọ̀rọ̀ ìjọ mi kó fún muhammadu. Saubun muhabbabu ai saubun muzayyan. a sọ nà fìlà nù. Ọ̀sọ̀ ọlọ́nà lábọ́ àwọn àǹfààní pé bẹ́ẹ̀ jọ mi. Nígbà ọ̀rọ̀ bá lágbè kalẹ̀ tó dùn ṣàpọ̀ ọ̀sọ̀ awa. àgbàrá mi dùn nílá. Rẹ́bẹ̀ Rahim òun là á máa ń pè lágbáwá fúnfúnlá tó ẹnu lágbáwá ṣùgbọ́n rẹ́bẹ̀ ni a máa ń pè lédè títí èdè èdè wọn. Rahim ni wọ́n mú láti inú rẹ́bà òun lẹni tẹ́lẹ̀ fún gbogbo ògbà ní gírímbà Rahim ni bẹ́ẹ̀ wù lọ́tọ̀ bàtà ń wà ráàbà ni ó ti rí ibi láti mú ẹni tó jẹ́ pé gbogbo gbàdìgbẹ̀ wo ọlọ́run máa ń mú níbi ẹsẹ̀ gbogbo àlùfáyọ̀ ọlọ́run máa ń mú kíkẹ́ bọ́lá ah. làbá mi ní wàhálẹ́ àbúsà dání nà ilà ìwòlúùkù wàhálẹ́ àbúsà dání nà ilà ìwòlúùkù wàhábàá. ورهبانها وآباء دين ورهبانها wani hali abusada dini halin bai wannan lami. ó ní kò sí tó lè bẹ̀ sí i jẹ́ jọ̀wọ́ ọba yìí lọ bí ọba dá owó àwọn ọba ni bá sì bàjẹ́ ọwọ́ wọn ni àti àbáàrù di àtàwọn àtàwọn tí wọ́n gbà pé àwọn ní ẹlẹ́nu inú ẹ̀sìn dápá wọn ní owó àti àgbáyé tí ẹ̀ka kò sì yí ẹnu ẹ̀sìn dápẹ́ tí wọ́n bá ti wí gbogbo ayé ó ti wò pé bó ṣe rí náà nù wọ́n ní ìjọba yìí dé má bẹ̀sìn jẹ́nu àwọn ni àtàwọn ràbáàní ràbáàní yìí. àtàwọn tí wọ́n fi wíwá ẹ̀sìn lẹ̀ wíwá mẹ́ẹ̀sìn wọ́n gbé jùlẹ̀ wá lọ́jọ́ kó sí olóhùn ọ̀sán màsí lọ́nu nínú ìmàká àwọn ráàyè àti ọbẹ̀ sì jẹ́nu. ọlọ́ọ̀ni wọ́n máa ń ní àríbá wà á lẹ àbúzà dáadínà ilà lè mọlúùkù wà á ha bá rùsù ìwà rúbánu ha wà á ha bá rùsù ìwà rúbánu ha. àwọn àbá burú. àbúzà dáadínà ilà lè mọlúùkù wà bá rùsù ìwà. mẹ́tẹ̀ẹ̀ta tí wọ́n fẹ́ẹ́ bàjẹ́ ìsìnkú lọ́wọ́ wọn. ọlọ́run ni wọ́n máa ọwọ́ máwọn èèyàn wọ̀nyí ní mi bàmí dúnlé láàyè. wọ́n sọ wọn dọ̀ ọlọ́run. kèé ṣe pé wọ́n ń lọ ọ̀gbọ̀rí balẹ̀ fún wa ṣùgbọ́n ìdá àhálù làwọn ṣe á. ìjọba pẹ̀lẹ̀ sọ fún wa àhàlù ha òun lọ́dọ̀ jẹun àhàlùwò oníwó pèsè àtúntà àbá ọba ti wí ni ọba àtú kálukura ń ta bálùkura ń ṣiṣẹ́ gbogbo àná ọba àlùkura ń ṣe bọ́ọ̀bà ní ìsìnkú arán kọ́dà ẹlòmíì sì wí débi fún ní bánàbí gan-an bá tún padà wá tọ́ba yàtọ̀ sí tí àbá wa wí tàbá wa ìlàtẹ̀lẹ̀ àdìtẹ̀lẹ̀ àti wí ni ìmọ̀ ìmọ̀ àfa àlọ́lọ́m ni àbábà mẹ́ndúnilláì. wọ́n mú àwọn àbá àwọn lọ́lọ́hún lẹ́yìn ọba tó dà wọ́n wá sí màá sí àwọn ìdáná. wọ́n sọ yín ọmọ Maria wọ́n sọ ọdọ̀ ọlọ́run. wàmà mímú ilé ìyàbùdù ìlà wà ìdá. Màsíwù Màsíwù láti inú òórùn tí ń jáde níwájú báyìí léde lábáwá ni ní wọn bá pè kankan ní màsíwò arakun minal jabini minal jabini òórùn wájú tí ń jáde òní. wọ́n máa wọ́n wọ́n sì wọ́n máa ń lò títí wọ́n ń lò fún ẹwà lọ́dọ̀ obìnrin. àwa máa fi ti sọ́dọ̀ Ìsá nítorí ìyá rẹ̀ ìyá rẹ̀ Maria láfíìmù ọ̀gá ní kí ni ẹ fi máa pè ní màsí. ọlọ́run ni wọ́n mú màsí àkúnà Maria ànẹ́bì Ìsá ọmọ Maria wọ́n so náà dọ̀ ọlọ́run ọlọ́run ni wọ́n máa mú mi rú. ilé ìyá dúdú ìlà wáyé. àṣìṣe ní àṣìṣe ẹni tẹ́ ẹ mú lọ́nà lójú ayé ẹ̀ ọ̀pá yín láti àti sí nǹkan kan jọ lóhun kan oṣó lọ. bóòdó ṣe wá fún tán tẹ́wàá tó fi di kí ni ọlọ́run ọlọ́run wo ni tó jẹ́ pé láìláìlá kọ̀sẹ́ni tọ́tọ́ ká tún máa sìn àwọn nìkan. Àmà yóò ṣe lè fún. Tó bá àná òun ọba tí bí máa ń bẹ ọmọ kúrò níbi gbogbo èyí ọmọ kúrò níbi ká ẹ pé òdèrú lọ́mẹ ọ̀rọ̀ wo òdèrú ọba lọ́mẹ ọmọ ọmọ kúrò níbi ká ẹ pé yíyíṣá lọ́mẹ ọlọ́mọ kúrò níbi ká ẹ pé màlẹ́kà lọ́mẹ ọmọ kúrò níbi àmọ́ yìí ṣe gbogbo ohun tẹ́ pẹ̀lú ọlọ́run. ọlọ́run ní gbogbo tí ó yìí ṣe yẹ ìdí kò yé yín ni ọlọ́run ní ní í ṣe àti nàìjọ́ra ọlọ́run ní ìdí ẹ̀ṣẹ̀ ni pé yorí inú náà yóò ti fi lóra lọ iná pa. ibi ẹ wá gbọ̀ ẹnu ẹ wá fẹ́ fi pa náà ọlọ́run. Nínú ẹ̀sọ́ ti tàtà òyìnlá iná tá a ti tà tí ó jó bí a fi ó tí ó sì ń tó lè dáná náà. kàrí alùpàdé wàyà bà tí ó kàrí alùpàdé arójú ara ìfọ́tò amàrójú ara ìwí tó ní ìdòní. Yá lè rójú kàrà ìgbọ́tọ̀lá. Yá rójú kàrà ìgbọ́tọ̀lá. Rójú kàrà ìgbọ́tọ̀lá. Rójú kàrà ìgbọ́tọ̀lá. Wọ̀yá ń fa òní ìfimọ́ nígbà ìwà kọ́ وينبغي كل مستمع وراو وكاتبه وناشره بسمعه وينبغي كل مستمع وراو وكذا الكويت بعلمي والهراك له فلا تباع لكل العالمين به أرشدتنا لمقامات العلوم كذا حقا بها ترشيد الزاهد الإمامي